ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها آثوا لا يزيد عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أدوكني ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run àti ọpẹ́ tọ́ sí atọrẹkẹ àti gẹfọn anábíwá Muhammad yọlọba kí ọkẹ kí ọgẹ àti àwọn alẹ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò fi tọ́wá ìdúrà ọmọ Islam jẹ́ ọgbẹ́ ìdẹ́kọ́ lọ́n jájọ wà nínú wọn. a wà lórí agbárin ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n tá a fi ń sọ̀rọ̀ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́dá lórí pé tí ìbáradà bá pọ̀ wájú wa èwo ní lọ́lá jù tá a mọ̀ pọ̀n pé kó ńlá ṣe kí ó lọ́lá jù yókù lọ àìsàn pé àwọn onímọ̀ àti àwọn mùsùlùmí wọ́n pín sí ọ̀nà mẹ́rin lórí ẹ̀ àwọn kan sọ pé nítorí bá ní wàhálà nújù òun náà ló ní ládájú àṣàlẹ̀ ìtọ́pọ̀ lórí ẹ̀ ní àná a sì fi ẹnu kò lérí wípé tòótọ́ tí wàhálà bá kọ̀ lára ìbádà ládàá rẹ̀ ọkọ̀ ju èyí tí ò ní wàhálà nù lọ àti tí wàhálà rẹ̀ ọkọ̀ tó lọ ṣùgbọ́n kèwá sí ẹni ọmọ ọmọ lọ́wọ́ lọ wá wàhálà fúnra rẹ̀ lórí ìbáàdà tí ìbáàdà bá ṣe tí wàhálà bá ṣe lórí ìbáàdà tí yẹn bá ń ṣe tó tó wá ná yẹn ní wàhálà sí bí wàhálà ń bá ṣe pọ̀ tó náà ní ládọ́ ṣe pọ̀ tó àwọn ẹlẹ́ẹ̀kejì ni amẹ́nubà lánàá tí a dúró lórí ẹ̀ àwọn tí a ní kéèyàn ọ̀rá yé sáyìn ní ọ̀gá ìbáàdà gbogbo àwọn yòókù wọ́n sì ń tọ́ lẹ́yìn ni a sì sọ pé ìráyé sá gangan nínú ara ẹ̀sìn wa lọ́wọ́ kéèyàn láǹfààní kọ́wọ́ fọ́tọ́ dáa jù ní àwùjọ ogun ẹ̀sìn tó dáa jù náà àwùjọ kó mọ́tò tó dáa jù náà àwùjọ kọ́ wa ṣe bẹ́ẹ̀ agbára rẹ̀ lọ bẹ̀ wa so inú inú ara ẹ̀sìn wa ni bẹ́ẹ̀ náà sì ni ká mọ̀ kó ilé ayé ká mọ̀ kó léwájú inú àlámọ̀rí ẹ̀sìn wa náà ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọlá wa ká lè jẹ ká lè sọ́run ká sọ pé ó ti bá a sọ̀rọ̀ ní suratul A'raf àyà thirty one to thirty three lọ́ba sọ pé yá bani ádámà khudhu zinatakum 'inda kulli masjid yá bani ádámà. خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين أيما نبي آدم أنت بعد يوصوني ẹwọ ntí a sí lára tẹ́lẹ̀ kéèyàn fi kún ẹni máa jẹ́ ọ̀ṣọ́ ntọ́ba jẹ́ ọ̀ṣọ́ yín ẹ wọ̀ ọ́ ìndàkú lè má sì gbogbo tó wá jẹ́ mọ́sálásí àbígbò mi náà tẹ́ bá ń lọ ọ̀nà oníkèésé wọ̀ jẹ́ tó dáa tó dùn wò bú ṣùgbọ́n ẹ sọ ẹnu àlá ọlọ́run wàlá tùsírì fú ẹ mọ́sàtì tó ẹ sì mọ́sàtì bì ìsirafu ojú méjì ni nínú kọjá pé ní téèyàn ṣe ó tún wáá fi àjẹrà ẹ haramu ni àbí ó tún wáá sàṣe jù ọjàun lékè mojó haramu ni ọlọ́run ní wákùlù washrabu ẹ máa jẹ ntọ́ba wù ní ẹ sì máa mú ntọ́ba wù ní wàlá tùsírì fú ẹ gbọ́dọ̀ ṣe àṣe ètò ẹ gbọ́dọ̀ ṣe àṣe jù iná wùlá yọ̀ṣẹ́ bọ̀lù sírí fi ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá kọ̀ fẹ́ràn aláṣẹ jù àbí aláṣẹ ètò ọlọ́run tí wọ́n ń bọ̀rọ̀ ọlọ́ ike kulli man harrama zinatallahi allati akhraja li'ibadihi wa tayyibati mina rizq qul hiya lilladhina amanu fil hayati dunya khalisatan yawmal qiyamati. كذلك نفصل الآيات لقوم يعلمون ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run bí wọ́n léèrè ibi kulli man harrama zinata Allahi allati akhraja li ibadihi ta ló ń tọ̀ tó ṣe léèwọ̀ àwọn ọ̀ṣọ́ tí ọlọ́run mú jáde fún àwọn ẹrúsìn rẹ̀ tó wá ṣe léèwọ̀ fún wọn pé wọn ò gbọdọ̀ lò ọlọ́run ló ń wò sí àwọn ọ̀ṣọ́ ìwọ̀n ò ṣe léèwọ̀ fún yìí àyàfi tó bá ti tí sẹ́rí ti mú wá pé nǹkan báyìí ẹ̀ mọ́ lò lókùn Eh, nínú ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó jáde sáwọn sàábẹ̀ rẹ̀ ńjọ́ kan ó mú aṣọ hariri lọ́wọ́ ó sì mú góòjì lọ́wọ́ ó ní innahuma muharramani ala ala dhukuri ummati hillun li inatiha so àwọn méjèèjì tó ń mú lọ yìí aráàmù lọ jẹ́ fáwọn ọkùnrin nínú àlùmọ̀ ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní ẹjọ́ ọkùnrin kò gbọ́dọ̀ lo bẹ́ẹ̀ náà ti kò gbọ́dọ̀ pure silk haris ní ọba ti mú lọ́ọ́ báyìí máa yọ bọ̀rọ̀bọ̀rọ̀ ni ìmọ̀ ayọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ tí ọmọ kọ mọ̀nàmọ́nà tí ọmọ kọ yẹrinyẹrin so irú àwọn asọ́bà yẹn ọkùnrin ọgbọ́dọ̀ lò ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ọ wá sọ pé ṣèlú iná ti hà ṣùgbọ́n lẹ́tọ̀ fún àwọn obìnrin àwọn lọ́lọ́run bí ká máa rè wọ́n lórí ọ̀ṣọ́ àwọn ni ẹ lè lò kọkùnrin ọwọ́ agbégbé òdì kọrùn kó ádàbí obìnrin nígbà tí ò ní ronú ni ìwà tí ò ṣe làákàyè obìnrin lọ́lọ́run ti ọ̀ṣọ́ fún ṣùgbọ́n ọpọlọ ìní ọ̀sọ́ ti wá káwọ̀ ọlọ́pọlọ tó yẹ kóró táàfì mẹ́ntẹ́ ẹ̀kọ́ táàfì mẹ́ntẹ́ ìwà táàfì mẹ́ntẹ́ Islam oní tiwa ẹ̀ anájú sallallahu alaihi ó lè wọ̀ ní kí ọkùnrin kọ́ máa lo nǹkan ọ̀sọ́ yìí ìyẹn gold àti harir bẹ́ẹ̀ náà ti ní òjíṣẹ́ ọlọ́run sallallahu ọkọ̀ fún wa yìí pé àgbọ́dọ̀ jẹun nínú àwo tó wáyé pure gold ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé pure gold ni wọ́n fi ṣe níṣẹ́ ṣe fáàrí tọ́jú pé ń gbẹ bá délé rẹ̀ báyìí ẹ wà ah, ah, ṣé gold wà ní ṣé gold lọkùnrin ń tà ní àbí wọ́n ti gold mára gbogbo lé wọ́n tó mára aṣọ lọ wọ́n tó mára kọ́tì gba ife wa ẹ̀ gold tún lọ́jẹ́ sàràmù gbogbo àwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe wọ̀ lọ́dọ̀ tiẹ̀ ẹ̀ kulimani harrama zinata Allahi allati akhraja li ibadi rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bí wọ́n léèrè ìgbẹ́ ta ló ṣe lóye ìwọ̀ fún yín ọ̀sọ́ tí ọba àlékè ọlá tó yọ jáde fún àwọn rẹ̀ wọ́tọ́ yí bá ti rìsíkì àti ntọ́ba da nínú ìjẹ́ ìmú fara lókun tó dùn mójú wò tó dùn lẹ́nu kò sí ìwọ̀n bí kò jẹ́

aṣọ ọ̀wọ́ tó dáa oúnjẹ tó dáa nǹkan ọ̀gbìn tó dáa àwọn múmìnì gan ni ẹ ní nílé ayé àwọn tí ẹ nígbàgbọ́ òdodo sọ́lọ̀ nílé ayé ọlọ́run ní àwọn gan ni ẹ ní káàlì sọ̀tà ń yẹ ọmọ ìfìyà mọ́tì tọ́ba adijọ́ àjíǹde àwọn wà máa dá lò ẹ̀ káàfìrí òní bá wọn lò ń bẹ̀ mọ́ tó wá jọ́ ìdàlù fìyà mọ́ kàdá àlíkà ní fọ́sílù ayé àti ìlẹ́kà òní ìyà alámú ọlọ́run ní àwa ọlọ́run bá a ti ń sàlàyé ọ̀rọ̀ wa fún yìnyín o fún àwọn èèyàn tó yẹ pé wọ́n jẹ́ onímọ̀ wọ́n jẹ́ olóye ọlọ́run tó wá ń bọ̀rọ̀ lọ pé qul innama harrama rabbiyal fawahisha ma zahara minha wa ma batan wal ithma wal baghya bighayril haqqi wa an tushriku billahi ma lam yunazzil bihi sultana wa an taqulu ala Allahi ma la ta'lamun ọlọ́run bá ní innama harrama rabbiyal fawahisha. ere anabi sọlọlọ alaihi wasallam sọ fún ọ pé ntọ́lọ̀ ń ṣe iná ẹni tí ọ̀dá tí ọba tẹ̀lé àmú tí ọba bá tẹ̀lé àmú nínú nǹkan wọ̀ nínú nǹkan jẹ nínú nǹkan mú ẹ̀ gbọ́dọ̀ débi ẹ̀ ọlọ́run ṣe ọtí mímu ó ṣe léèwọ̀ bí wọ́n tilẹ̀ kí wọ́n àwọn nǹkan tí wọn ọba dúndú sẹríà ẹ tí ọba tẹ tí dídú rẹ wọn ò dúndú sẹríà nínú kọjá pé wọn ò dú rárá abẹ́ ń tí èfè mùsùlùmí ló dú àbí ńgbà wọn ò dú ọ̀nà ibi kí wọ́n gbé kí wọ́n gbé ọ̀bẹ sí láti pàkọ́ kí wọ́n mọ́ gbé láti di ọrùn wọn ò dúndú sẹríà ni gbogbo àwọn kan yẹ bí wọ́n tilẹ̀ wọ́n ròyìn rẹ̀ fún yín tó ẹ̀ gbọ́dọ̀ dé díẹ̀ ẹ oríṣiríṣi àwọn èèyàn ní máa ń sàlejò wọn bá sọ pé tọ́kì làwọn ó lò tọ́kì làwọn ó lò tọ́kì ń sìn dúndú ti sẹ̀ríà tí wọn bá dúndùn sẹ̀rí àmọ́ńdàlá ẹ oúnjẹ tó dáa fún mọ́mí ní òdodo ni ṣùgbọ́n tí wọn bá ti dúndùn sẹ̀rí àwọn onídìí rẹ iyì wọn lọ́fẹ́ gbà lára pé fi tọ́kì kó o fáwọn èèyàn tọ́kì jẹ tọ́kì tọ́jẹ́ pé wọn ò dúndùn ti sẹ̀rí Islam so agbọ́dọ̀ mọ sàkíyèsí ara lórí eléyìí kuli innama harrama rabbi al-fawahish ìtọ́jẹ́ nǹkan aráàmù tó bójú wò wọ́pẹ́ bá ọba rí báyìí wọ́gbọ́n bójú kó ń bẹ̀ ni ńlọ́lọ́wọ́ bá mi èyí tó bá fojú hàn àti èyí tó pamọ́ ọlọ́run ti ṣe wàlẹ̀ ismail wàlẹ̀ bàgbéyà ẹsẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ wàlẹ̀ bàgbéyà àti àgbèrè ìrẹ́ ìrẹ́ ẹnìkejì jẹ́ lẹ́rọ ilé làhàpì lọ́nà tí ọgbà lẹ́tọ̀ ẹ ọlọ́run ṣe léèwọ̀ wà á ń tún ṣírí kú billahi ma lam yunazzil bihi sultana ẹ̀kẹ́ wa máa ro nǹkan mí ìfọ̀mọ́lọ́run nǹkan tó yẹ pé kò máa ṣe nǹkan haramu

ìwà aráyé sáko mi gbé kó a máa jẹ́njẹ́ sàtánà àti tẹ́jẹ́ta tó ti tí ó yẹ kó o lè tún ká ìsàn bá ọ òun fi ìnira kanra rẹ̀ nìyẹn ọlọ́run ti sọ pé wàlà átúlùkù bí àìdí fún mi látàlùkà ẹ gbọ́dọ̀ máa mọ̀ fọwọ́ ra yín fa ìparun fúnra yín o àwọn onímọ̀ wọ́n tún gbólóhùn ọlọ́run bá àlejò ọlá tó lò nínú suratul kahfi àti nínú suratu al-mulk ẹ̀ tọ́lọ́ sọ pé ahsanu amala ẹ̀ ń tí ó dáa jù ní tẹ́ ẹ̀ àwọn kan tún sí zuhudu ipe ìráyé sá iná ní túmọ̀ sí ẹ̀ ọlọ́run sọ nu suratul káfí àyà keje ọlọ́run ní inna ja'alna ma 'ala al-ardi zinatan laha linabluwakum ayyukum ahsanu amala gbogbo ń tọ́wà lórí ilẹ̀ ọlọ́run láwa la máa ma ṣe ní ọ̀sọ́ fúnlẹ̀ ẹ láfi sọ lánàá pé ibi tí ọlọ́rọ̀ bá fọ̀rọ̀ sí náà ní kábà bíbí gbogbo ń tá a fi ń sẹ́ lọ́n yìí ọlọ́run náà lọ dájúlé ayé ẹ ọlọ́run fi ṣe àmì wò fún wa ni ọlọ́run ní inna ja'alna máa alal ardi zinatan laha àwa ọlọ́run la máa ma ṣe gbogbo ń tọ́wà lórí ilẹ̀ ní ọ̀sọ́ fúnlẹ̀ tí ọmọ wọ̀nyí lójú tí ọmọ wùyín mú tí ọmọ wùyín ṣe ẹ̀dínàbúlúwà fún ọlọ́run láfẹ́ fi gbìdánwò yín wò ní ayyukum ahsanu amala tani ọ̀dà ni níṣẹ́ tani fẹ́ rẹ̀ ọ̀dà nù yín ntọ́nà fẹ́ fi ṣe nìyẹn ẹ àwọn onímọ̀ kan so na ni azahadu fi dunya taa tani o tani ó rí ayé sáájú nínú yín sọ pé yóò rí nǹkan àwọn ọba lọ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تبارك الذي بيده الملك ìbùkún ni fún ọlọ́run tó lè pé lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọlá wà ọlọ́run máa dáyàn lọ́lá ẹ̀kọ́ wa máa jà sípò kọ́ máa jà sóyè ẹ̀ sí ọ̀ tọ́lọ́mbá ni ó bẹ́ẹ̀ ó débẹ̀ tọ́lọ́mbá ló ní débẹ̀ ọmọ wò lọ́kùnrin tó fi lọ pàdé ọlọ́ ni ọlá wà lọ́wọ́ rẹ ni kò wà lọ́wọ́ rẹ tabarọ́kà lẹ́dí fọlọ́ olórí lọ́lọ́ yorùbá àwọn àgbàlagbà nù kí wọ́n fi mọ́ tó àlùbáríkà nù orí ọ̀sà máa jẹ́ jẹ́ jẹ́ jẹ́ wọ́n pé ìsáàfún pọ̀ sí pọ̀ sí ọlọ́dà kan sáà síbẹ̀ fún wa tabaraka alladhi biyadihi al-mulku olórí àjẹjẹ tán lọ́lọ́run ìbùkún ní fún ọlọ́run tó lè pé ọwọ́ rẹ̀ ní gbogbo ọlá wà wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ní kápá lórí gbogbo nǹkan tó bá ti fẹ́ ṣe pátápátá alladhi khalaqa al-mawta wal-hayata òun náà ló dá ìṣẹ̀mí ló sì dá ikú òun náà ló dá ìṣẹ̀mí òun náà ló dá fẹ́ fi dán yín wò ní ayyukum ahsanu amala tani ọ da jù sẹ́nu yín tọ́lọ́ ń bá dá wa tó sì dá kálukú sáàyè rẹ̀ ibi tí ń lọ ẹ ti lọ àjẹnà ọ̀dàánú àjẹnà rẹ̀ ẹ ti lọ sínú ná ọ̀dàánú náà rẹ̀ àwọn ọmọ náà ti gbé nígbà àti ah, àlà wọn ti ń torí ọlọ́run tó fi wá dá wọn báyìí ó jẹ́ pé inú náà lọ wá dà wọn sí o sì dá wọn tẹ sínú sínú àjẹnà sábò sì bọ́ ọlọ́ni ẹ máa ń lọ ilé ayé ayyukum ahsanu amala ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ tẹ́ ẹ̀sìn ọlọ́run ti mọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ má bàa ní àròjàre kan lórí ọlọ́run ọba àlekè ọlá ló fi ní kálukú ọmọ lọlé ayé ọlọ́run dàkún àti wúre kọ́lọ́njẹ́ àsọ̀rọ̀ o kọ́lọ́njẹ́ àrí ibi rẹ ká o ọlá àti tóbi ọlọ́run wọlé àánú ọlọ́mọdé àrí àpadà sí ibú o wàhùwà láàzì ìzòlọ́gàfúr ọlọ́run ọba yìí ni ọba ọba adébórí ọba tó ti pé òun ni aláforíjì fún ẹ̀dá ẹ̀ àfáà wa hasan al-basri onítùmọ̀ ayà ni pé aṣáàdùn lè dúníyà tẹ́ríkán ẹni tó yẹ pé ilé ayé ọkọ̀jú sí báyìí òun tó mọ̀ ti sọ̀n òun tó mọ̀ ti sọ̀n náà ni afanu amala náà ni ẹni tó ṣiṣẹ́ dáadáa jù afa wa sufiyanu sauri òun sọ pé aṣáàdùn fi dúníyà náà ni ẹni tó yẹ pé ọ̀pálẹ̀ ayé tì kò tí ẹ̀ yá ọlá ti ń bẹ fún ìrí ayé sáyì ọkọ̀ gidi gan ni tí èsì kékeré tí ọlọ́run bá àlejò ọlá tó ti ṣàlàyé ẹ̀ fún wa kùránì tó yẹ pé anabi wa sallallahu alayhi wa sallam tó tún ṣàlàyé ẹ̀ fún wa nù hadithi rẹ̀ ẹ̀ nínú hadithi tí àfa wa ibnu Majah gbà wá ẹ̀ imaamu Albani sọ pé isnadu rẹ̀ hasan isnadu rẹ̀ ọlọ́láàfíà ẹ̀ ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abul abbas ó kọ ẹni sahalu bunu sa'adi as kọ́lọ́nkọ́ yọnu sí i ó ní arákùnrin kan wá bá anabi wa sallallahu alayhi ọwọ́ aṣọ ipe ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run dullani ala amalin idha amiltuhu ahabbaniyallah wa ahabbaniyanna ẹ tọ́ka mi sí iṣẹ́ kan tó ipe tí n bá ti ń ṣe ẹ ọlọ́run bá àlekè ọlá yóò máa nífẹ̀ẹ́ mi pé iṣẹ́ rẹ̀ mò ń ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà wọ́n máa fẹ́ràn mi pé á ah, ẹni yìí èèyàn dáadáa ni anabi wa sallallahu alayhi wa sallam ọwa ọwa ọwa ọwa fún ní ìtọ́sọ́nà ìtọ́sọ́nà fún gbogbo àwa mùsùlùmí ni ẹ anabi wa sallallahu alayhi wa sallam sọ pé izhadi fi dunya yuhibbuka Allah ẹ máa múlẹ máa rílẹ ayé ní nǹkan kékeré tó ní kàsí tó yẹ pé àwọn adùn bẹ ò ní kàsí ẹ ọlọ́run ọba àlekè ọlá yóò sì máa nífẹ̀ẹ́ rẹ ẹ olówó lọ ọmọ yìí pé owó lélẹ́yìí ntẹ̀yìn bá fi owó ṣe ńlọ́nìtumọ̀ ẹ owó gangan fúnra rẹ kò kò sí tumọ̀ kankan fún ṣùgbọ́n ntẹ̀yìn bá fi ṣe nínú bẹ̀rù ọlọ́run nínú tẹ̀lé ọlọ́run nínú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ téèyàn fún ọ iná níbi nítumọ̀ ẹ̀sùn kọ́ wá wo mọ́wọ́ kọ́ ọmọ gbà lọ́nà àbòsí lọ́nà tí ọ̀dà onítumọ̀ kankan nínú ìgbésí ayé ọmọ ànábì ádámù ẹ ń bá ń ṣe bá lọ́nà tí ọ̀dà tó pé ní ń gbowó ń mú sọ́wọ́ irú ẹni ma rí ilé ayé ní bíntín kọ́ ọmọ sáfún yọ fẹ́ràn rẹ̀ wọ́n sáájú fi máa ń dẹ̀nà ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn gan náà máa mójú kó ẹ má máa tó wọn fún ọ wọn fún ọ ẹtọ́ bá ti ní wọn fún ọ wọn máa kọba òǹtọ́ ní lọ́wọ́ bá ti ń fún ọ ti ń fún ọ ti ń fún ọ ọlọ́ọ̀lọ́ ọba nìkan ni kìí tàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn oníwọ̀n ọba tí ọlá rẹ̀ mọ̀ wọ́n fi máa ń síbi ìbùkànnà mójúkú tó bá lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ yóò máa nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ bá ti kọ́ tọrọ lílì ṣùgbọ́n kì í ṣe pé òun wá ní ọ̀gá gbogbo ibada ẹ̀ kì í ṣe pé ìráyé sáwọn kì í ṣe pé ní ọ̀gá gbogbo ibada ẹ̀ káráyé sá inú tọ́ da ni ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ́lá fún ìwọ ọlọ́run wa lórí ká ṣe ojúṣe wa tó yẹ ká ṣe halali fún wa nínú lílo ilé ayé a fi ajẹ́ra wa a gbọ́dọ̀ jẹ́ tí ọmọ lò so àwọn àwọn ọ̀ràn kejì nìyẹn nínú àwọn tí wọ́n ìzúdù ìráyésá ni ọ̀gá gbogbo ìbáàdà a sọ pé ìsìláàmù ń fẹ́ ìráyésá o ṣùgbọ́n kí èso ni ọ̀gá gbogbo ìbáàdà o bá a ṣe máa ráyésá a tún máa ṣe àwọn nǹkan míì náà tí ìsìláàmù mú wá tó sọ pé ọlá ń bẹ́ẹ̀ ìgbà míì yóò sọ pé òun gan lọ́lọ́lá jù ìrìn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa pé èwo ni ó dáa jù nínú ìbáàdà tá a sábẹ́ máa fi sin lọ́hùn àwọn yẹn sọ pé èyí tó dáa jù nínú ìta máa fi sin lọ́hùn iná ní tó ṣe pé àwa náà àwọ̀ sàǹfààní bẹ̀ ẹlòmínà ò tó sàǹfààní bẹ̀ wọ́n ní ìbáàdà yẹn lọ dáa ẹbí wá àti ṣíṣe ni bíi kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni bọ́ọ̀ bá ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀rẹ́ ọmọ lékún àwọn èèyàn náà sì tún máa sàǹfààní bẹ̀ àwọn yẹn sọ pé ìyẹn lọ dáa bí káwọn èèyàn gbé bùkátà wá dọ̀ rẹ tọ́jọ́ mọ́ owó kó o sì fún wọn kó bá wọn lọ wọ́n ní bùkátà sí nǹkan kan àdúgbò kan àbí nǹkan kan ọwọ́ àlọ́dọ̀ gbajúmọ̀ rẹ fún wọn ò ní nǹkan lọ́wọ́ ṣùgbọ́n ọ̀tẹ̀lé wọn lọ àbọ̀ bá wọn pe ẹni ọba wọn sí ń wá sí àwọn kan sọ pé inú tó dáa jù ìbádà nìyẹn torí ìwọ náà gbalada ń bẹ àwọn tí o ṣe fún náà inú wọn dùn ó sì máa ṣàdúrà fún àwọn náà tó gbalada ń bẹ ẹ wọn wá mú wá inú ẹ̀rí tí wọn mú wá ẹ wọn lọ́wọ́ àánú hadisi pé al khaliqu kulluhum iyalullah wà áhábù ilé yìí àǹfà ọ̀run lé ìyáàlì ipe àwọn ẹ̀dá pátápátá ẹ̀ gbogbo wọn pátápátá ẹ̀ bí ẹnu jẹ́ni ẹ̀jẹ̀ fún ọlọ́run ẹ̀ tọ́jọ́ pé ọlọ́run ọba àlèkè ọlá ni ń bọ́ gbogbo wọn ẹ̀ ń bá ẹ̀ ń tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù òun náà ni ẹ ti bá ń ṣe àǹfààní fún àwọn tí wọ́n jẹ́ ẹnu jẹ fún ẹ̀ lílẹ̀ gidigidi ni tọ́lẹ̀ pọ̀ so tá a gbọ́dọ̀ máa fi tì sí ànábì wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nínú làákàyè àwọn náà sọ yìí pé àǹfààní tí ń bẹ fún àǹfààní tó lọ sọ́dọ̀ ẹlòmíì ọlọ́lá pọ̀ bẹ́ẹ̀ náà ni irú àǹfààní tí ń bẹ fún onímímọ̀ lórí àwọn tó yẹ pé wọn ò jẹ́ onímímọ̀ wọ́n máa gbalada àwọn náà sì máa sọ orí yẹ látara ẹ̀ so tá a bá fẹ́ fèsì lórí eléyìí á sọ pé kò sí ìwọ̀nbi tí wọ́n wì nípa ayé pé káǹfààní kọ́ lọ́dọ̀ ẹlòmíì iná ní ń tọ́ da ṣùgbọ́n kí ìwà ṣe pé òun lọ́wọ́ á dáa ju o so àǹfààní tí ń bẹ́ẹ̀ ń bì mọ̀ kò kéré anabi wa sallallahu alayhi wa sallam sọ pé fọdúlù làálimi ala làábìdì kàfọdúlì ala àdìnàkùn rọwá òtìrìmìdì wọ́sọ̀ ha ìsúná dáwúdà alìbáni ẹ̀ ṣé wúlò ọ̀sọ̀ pé àdìs ọ̀kọ̀ sẹ́ni lẹ́ni ìmáàmù tìrìmìdì lọ́gbà wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ọlá ti ń bẹ fún onímọ̀ lórí ẹni tí kàn ń sin lọ́hùn tí ò ní mímọ̀ ní tiẹ̀ ẹni mímọ̀ yẹn náà òun ń sin lọ́hùn ó sì tó ní mímọ̀ ẹnìkan wá ń bẹ òun ń sin lọ́hùn ni kò ní mímọ̀ sọ àdébí wọn sọlọ lọ́wọ́ àríwá sáà pé ọlá tí onímọ̀ ń ní lórí ẹni tí ẹni tọ́jú olùsìn lọ́hùn lásán bí ọlá ti ń bẹ fún òun lórí ẹni tó jẹ pẹrẹ jù nínú ẹ̀yìn mùsùlùmí ni ẹ̀ tí òun náà ni ilmu yòó ń tàbà òbí ẹ ìmọ̀ tó ní tó fi mọ̀ èèyàn tó sì tún wúlò fáwọn èèyàn ẹ gbogbo àwọn afá rẹpẹtẹ àwọn sàbẹ tí wọn ti kú àtàwọn tó wá lẹ́yìn wọn sọ pé ìmọ̀ tí wọn gbà kalẹ̀ àwa sì tún lòdì sí lórí gbogbo èèyàn títí ń lòdì sí ni wọn tuntun wọn gbalada ẹ wá wọ ẹ ń bá wá kọ ọyàn nímọ̀ tó sì ti lọ ẹ wò iye tó wá fi àníyàn òdodo kọ ọmọ tó sì kú lórí tàwùfì ẹ wò iye èèyàn tí wọn àmọ́ gbalada lórí rẹ kálífì àmọ́ Ọlọ́run bá tó tó tí túmọ̀ ọlá ti ń bẹ fún ìmọ̀ ọ̀pọ̀ gan àtọ́lá ti ń bẹ fún kí àǹfààní ó tàtàkùtù láti ọ̀dọ̀ èèyàn lọ bá ẹlòmíì sòkòlò ń dákun kó ṣe ń rọrùn fún wa o kó ṣe ní kó ṣe wá lónìí mọ́ o tí mọ́ owó sì sẹ́kù lọ gbére tí ọlọ́run fi ká ẹyẹ ń bẹ̀ kó dàbò ṣe àdùá lálọ́kọ́ ọmọ tí ọmọ náà tún wá kọ́ ọ̀yàn kí ń gbà fúnra wọn àbí gbólóhùn kan ní Islam tó kọ́ ẹnìkan pé bẹ́lẹ̀ ìṣeré rè pé àwọn èèyàn sì tún gbà fúnra wọn ọlọ́ọ̀ba yóò mọ̀ ọkọ ládàá rẹ̀ yóò mọ̀ ọkọ lẹ̀ fún ọ ẹ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà a wí ọ̀rọ̀ ìmọ̀ àti àǹfààní tí ọlọ́ọ̀dọ̀ ẹnì kejì káwá pé ní ọlọ́lájú ọlọ́lájú àǹfààní tí ò tí ì ọ̀dà ni wọ́n kéde fún lọ́wọ́ alọ́lájú nu gbogbo ṣùgbọ́n iṣẹ́ wo la fẹ́ ṣe àsìkò wo la fẹ́ ṣe so tá a bá ti wá wò síra wọn láti wá mọ̀ wípé ìwò ló lájú nígbà tí wọ́n bá ń pèrò pé Allahu Akbar Allahu Akbar tí wọ́n ní hayya ala salat so ìtọ́lọ́lájú lásìkò yẹn òun náà ní pé kọ́ ọmọ jẹ́ pé ẹni tí ń pèrò ní ti ń wí nǹkan ọmọ rí gẹ́gẹ́ bó ṣe wà nù hadith kọ́ ọmọ bìtì pẹ̀lú nǹkan mímọ́ ìtọ́lọ́lájú nù lásìkò tọ́ba ṣe pé ijó àràfá ni tọ́ba wà lórí lẹ́yìn hajj àjọ ta sallallahu alaihi wasallam tó ní àmọ́ ṣe ńlọ́lọ́lá jù láràfà tó bá jẹ́ kó o sùn bẹ́ẹ̀ èyí tó lọ́lá jù ní pé kó gba àwẹ̀ níjọ́ àràfà ní ọdún bí gbogbo ẹ̀ ṣe wá lọ nìyẹn inṣàlá a fẹ̀yẹ́ lójú ní ọ̀la pẹ̀lú bá tá a gbọ́ wúlò fún wa tóbi ọlọ́run àánú rẹ̀